وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an suratul isra àyà kẹwàá láti dúró pẹ̀lú ògbọ́ ọlọ́run a mọ̀ tẹ̀síwájú ní àyà ẹlẹ́ẹ̀kọkànlá abdul Allah subhanahu wa ta'ala kó mọ́ṣọ́ ìfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà kó sì tọ́ ọ̀hàn lọ síbi òdodo ọ̀rọ̀ ọlọ́run birahmatihi ya arhamar rahimin أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìtumọ̀ <clears throat> alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá jọ gbogbo àtẹ̀yàmà abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn náà kó ṣàì fún wá sí ní ẹni tí ó kẹ́ níjọ́ náà bismillahirrahmanirrahim sílẹ̀ ọlọ́run ọba tó dá wa ó ń bá wa sọ̀rọ̀ nínú alquran suratul isra àyà tí a tú lánàá ó náà ni àyè tí ọlọ́run ọba ọba dẹ́dà tó ti ń bá wa sọ̀rọ̀ nípa ká ní nípa bal quran bó ṣe kó ọ̀nà tó dọ́gba jùlọ sínú ọlọ́wọ́ bá sọ yẹn fún wa nínú àwọn àlàyé tó ń bẹ nínú Al-Qur'an ó náà ní pé ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga tabanka Qur'an a mọ̀ rí wípé àwọn ìtumọ̀ rẹ̀ ó so mọ́ra wọn àwọn ìtumọ̀ Qur'an a máa bára wọn rìn èyí ó máa gbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run téèyàn ń bá bọ̀ pẹ̀lú èyí tó bá tún tẹ̀lé lánàá Ọlọ́run bá ń sọ fún wa wípé al gbogbo ìlànà tó pé jù lọ ó pin sínú al nínú àwọn ìlànà tó pé tí kò láfiwé èyí tọ́lọ́wọ́n bá fi sínú alukur'an ó náà ni pé alukur'an yukhatibu al-aqla wash-shu'ur wal-ahasis alukur'an yóò máa bá ọpọlọ wa sọ̀rọ̀ bí ṣe ń bá ọpọlọ wa sọ̀rọ̀ yóò sì tún máa bá fílíǹsì wa yóò máa kíyèsí. tìbàǹbà bí ìgbà tó ṣe wípé ẹni tá a dojú báyìí tá jọ ń sọ̀rọ̀ ìyẹn bẹ nínú alukur'an bó bá ka àyà kan níwájú ọlọ́wọ́n bá tọ́lá rẹ̀ ga ó ti mọ téèyàn lè mọ rò lọ́kàn ó rí wípé tó fẹ́ rò àyà tí ó tẹ̀lé yóò gbé jáde nínú àwọn èyí tó ń nínú alukur'an ọ̀kan nìyẹn ẹ̀rì pé a sọ̀rọ̀ nípa anábì Nuh alayhi salatu wassalam nípa àdánwò tọ́lọ̀wọ̀n bá fi kàn án látara ọmọ tó bí ọmọ anábì Nuh kò gba tí bàbá rẹ̀ ń sọ ó sì wà nú ẹni tó parẹ́ kò wá ní lẹ́nìkan tí ó lọ́mọ kan tọ́mọ yẹn tó yà pátá tọ́mọ yẹn tí kì gbọ́ràn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tínú bá bí òbí ó lè gbèsè pè látara ìbínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá fi bá wa sọ̀rọ̀ nínú alukur'an pé kò sí bínú ṣe bí wa tọ́ ká má jẹ́ kọ́rọ̀ burúkú ó máa jáde lẹ́nu wa sí ara wa sí dúkìá wa sọ́mọ wa bákan náà sáwọn ìyàwó wa nínú àánú ọlọ́run wa tíjọmọ nìyẹn bá wá gbé wa tá a fìbínú sọ̀rọ̀ ọlọ́run wá jẹ́ ká mọ̀ wípé gbogbo tá a fìbínú sọ yẹn kọ́ lòun máa gbà òbí lè wọ ọmọ rẹ̀ sùsùsù pé kí wọ́n mọ̀ yìí tí ò ní sórí ibú báyìí ọlọ́run à ní gba èyí tó sọ̀n kò ní sórí ibú inú ló ń bí ọ torí pé tójú rẹ̀ bá wálẹ̀ tán ó tún máa ní wọ́n mọ̀ yìí ó sórí ibú irú àwọn nǹkan tá à ń sọ wẹ́rẹ́ yìí alukurani tún wá gbé jáde torí pa àti sọ̀rọ̀ nù irú ọmọ tó bí ìwọ náà wàá máa rò nínú ọkàn rẹ pé ah, ọmọ dàbí ẹgbọ́ kan náà àwọn ọmọ tiẹ̀ náà wọ́n máa ń ṣe pálapàla wọ́n máa ń ṣe bí òṣìṣẹ́ ọlọ́run kurani tún wá bá in tó ń rò yẹn kurani wá gbé jáde ní àyà tá a fẹ́ tún lè ní bismillahir rahmanir rahim ọlọ́ọ̀bá ni wà yá dé òun ìsánú bí ṣẹ́rí dọ́á bil khair ọlọ́nú ṣe sí àwọn ọmọnìyàn ọmọnìyàn wọ́n máa sọ ọ̀rọ̀ búburú lẹ́nu wọ́n máa tí nǹkan bá sún tán wọ́n gbéra wọn ṣépè bọ́rọ̀ ọmọ bá sú ẹlòmíì agbé ọmọ bíbí inú rẹ̀ agbésépè bí nǹkan ní dúkìá bọ́ bá jọ yẹn lẹ́nu tó dani láàmú púpọ̀ ẹlòmíì agbé ọkọ rẹ̀ sépè àbọ́kadà rẹ̀ gbàá ọ̀kadà ọ̀kadà agbésépè ọlọ́wọ́ bá ní wáyé bí wọ́n lè ń sáànù bí ṣàrìdùn áhùn bí ń kọ́ bá ní ọmọnìyàn wọ̀yẹ́dẹ́hùn ìsánù bishar ọmọnìyàn ó máa sọ ọ̀rọ̀ èpè ọ̀rọ̀ búburú yóò máa sẹ́lé ara rẹ̀ yóò máa sẹ́ lérí ọmọ yóò máa sẹ́ lérí ìyàwó àbí dúkìá ẹ̀ látara wípé ó ti sú ìgbàgbọ́jà awùtàbọ́jùrù nígbà tó bá rò síwájú tó rò sẹ́yìn tó su afìbínú sọ̀rọ̀ òdì sí rẹ̀ àbí kó fìbínú sọ̀rọ̀ òdì sọmọ rẹ̀ do àwọn bèlèkọ́ ẹ̀ bí ìgbà tí ń tọrọ àdúà nǹkan dáadáa bẹ́ẹ̀ náà lè pé ó tún ṣe jáde lẹ́nu ẹ̀ do àwọn bèlèkọ́ ẹ̀ ẹnu tó fi ń ṣàdúrà fọmọ yẹn tínú bá tún bí tán yóò tún fẹnu yẹn ṣépè fún un ẹni tó fi ń ṣàdúrà fúnra rẹ̀ tí ó máa bẹ lọ́wọ́ ọlọ́run ṣàánú ọlọ́run ṣàánú tí nǹkan kan tí ò tẹ́ lọ́rùn bá tún wá ṣẹlẹ̀ sí àtúgbé rẹ̀ ṣépè ọlọ́run ọba lọ́mọ nìyẹn a máa wúrú wà báyìí nínú ìṣesí ọmọ nìyẹn ni nítorí ibi tá a ti dá yín wákàánẹ́lẹ̀ ń sàánù àdúrà. ń tó fa ìṣesí yìí ó náà ní wípé àdámọ́ ẹ̀yin ọmọnìyàn ni pé ẹ máa ń kánjú nítorí ẹ máa ṣe bẹ́ẹ̀ nìyẹn ọmọ tẹ́ lẹ́mìí kó ti yẹ kó yí padà ó yẹ kó máa ṣe dáadáa kò wá ṣe dáadáa ẹ ṣàdúrà ṣàdúrà fún kò ṣe dáadáa ẹ bá wọn lépè ọlọ́ni wa ká ẹ̀ ń kánjú ni ẹlòmí yóò máa gbìyànjú lórí nǹkan kan kọ́wọ́ rẹ̀ ó tẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ó sì máa ṣe wọ́n máa rí ṣe yóò sì máa bẹ lọ yóò lé ọwọ́ rẹ̀ ò ní tẹ̀ nígbà ọba su yóò bá wọn rẹ̀ lépè yóò tó ń ta òun ò rò pé yéèmí lè gbógun ìdílé ń bò dà àbí wọ́n ti ṣépè fóun gan ni àbóhun ò lè rí ṣe mọ́ láyé ni yóò bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ búburú síra ẹ̀ nítorí pé bó ṣe fẹ́ kí nǹkan ó rí lásìkò yẹn kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wa kana al-insanu ajula. àfọwọ́ al ibn kathir wọn ni yukhbiru ta'ala an ajalati al-insan wọn ni ọlọ́run ó ń bá wa sọ̀rọ̀ ó ń fún wa nírò nípa ọ̀kan nínú ìṣesí ọmọnìyàn kí ni ìṣesí náà ó náà ni ìmọ̀ kánjú àdámọ́ wa ni bí tá à ń fẹ́ kó máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ náà wàdù áwù fi báàdìl àhíyàn látara ìmọ̀ kánjú yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọnìyàn ó sì máa gbéra rẹ̀ ṣépè àlàánáfsì àwọn wáládìí yìí àwòmáàlì ibi ṣọ̀nà ọmọ nìyàn ó máa ṣépè fún rẹ̀ àbí kó máa ṣépè fún ọmọ tó bínú àbí kó máa ṣépè fún dúkìá ẹ̀ bill mout ó lè sọ wípé kó kú dànù awil halak awil dimaru wà láàánú wà láàánú dàí tó bá ṣe pé fọlá wùsùtàjà bá lọ́wọ́ rọ́bùwù làhálà kàbìlò àìyí tó bá ṣe pé gbogbo èyí tá a máa ń fìbínú sọ yẹn lọ́wọ́ bá máa gbà ní kò ní sẹ́nì kankan tí ó kù lórí ilẹ̀ mọ́nú wa èpè míì tó gbéra àríṣẹ́ kálọ̀ ń gba èpè yẹn ni ò lè sí láyé mọ́ èpè míì ń bẹ kálọ̀ míì gbé ọmọ rẹ̀ sẹ́ pé wọ́n mọ̀ yìí ò ó ti fọ́nù ó sì tún dọ̀la olùsàrọ̀ ọlọ́run ojú ọmọ òwe ọlọ́run yìí làákà yóò ṣe débò ti ṣépè gbogbo ti fọ́ ńlá nà tó bá ṣe pé gbogbo bá ṣe ń sọ yẹn lọ́lọ́run máa gbá ni àbá ti parẹ́ nínú àánú ọlọ́run náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ń ta bá ń fi ìbínú sọ yẹn ọlọ́run kò ní gbà á a fi ìbínú ṣàdúà a fi àìbínú ṣàdúà ọlọ́run gbà súnmọ́ bá ń fi ìbínú ṣépè léra rẹ̀ ni. abilérí ọmọ abilérí dúkìá ọlọ́run ọba yóò kọ́wọ́ kò ní gba tó ń sọ yẹn torí ọlọ́run ọba ti wo hard condition tó wà tó fi ń yẹn èyí ò sọ pé ká máa gbogbo ń ta sọ yẹn ọba máa ń gbà wọlé ní sọ ẹ̀rọ ọmọnìyàn a jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ìkánjú bá a bá fẹ́ kí nǹkan kan ó rí bá a ṣe fẹ́ lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ a máa fẹ́ kó rí bẹ́ẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ la máa sọ ẹlòmíì àkókò sàdúrà ṣe ṣe ṣe náà àkókò mọ̀bẹ́lẹ́ òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tádẹ́wò ká bá ti ẹ̀ṣẹ̀lẹ̀ sẹ́lòmí ah, ó ti tán fóun òun ò rí ráàánú gbà mọ́ láyé tòun ti bàjẹ́ ayé òun ò lè dá mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ nígbà tádánwò ṣẹlẹ̀ sí ọ tó ń wọra rẹ lépè ọlọ́run ọba ní wáyé ọdẹ ń lè ń bí sàrùn dùn áhùn bí lùkọ́ ọlọ́ni ọmọnìyàn yóò máa pèpè aburú mọ́ra rẹ̀ bí ìgbà tí ń ṣàdúà bí ìgbà tí ń pèpè dáadáa bẹ́ẹ̀ náà laburú ó ṣe máa jáde lórí ahọ́n ẹ̀. àwọn àfáà wọ́n ní ọmọnìyàn káàna yẹ́dùnú alànàfsì yìí àwọ̀wálàdì yìí bilhalad ẹ̀yìndà bọ́jọ́ ìgbà tí nǹkan bá sú ọmọnìyàn tó sú àwọn èèyàn àwọn aṣọ pé hmm, ẹ̀ṣá dàkẹ́ mọ́ sọ̀rọ̀ ẹ má sọ nítorí wípé tó bá ní kò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ní ó jà yẹn ọlọ́run kó sọ wá bí àdánwò ọlọ́run kó sọ wá bí fìtínà tí ó ba ìgbàgbọ́ wa jẹ́ tí àdánwò bá bọ́ọ̀lù ọmọnìyàn lójijì tí ó rò tì yóò sì bì ìdí nìyẹn tó fi jẹ́ wípé bó ti wùlẹ̀ nǹkan lágbára tó kàkà tó fi sọ̀rọ̀ kú sọ bí anabi sallallahu الله wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kan yìí ọ̀rọ̀ orí ni kó jọ máa dá ìlẹ́nu rẹ̀ èyíkéyìí inú kọ̀ǹdíṣàn tó bá bára rẹ̀ ọ̀rọ̀ dáadáa ni kó sọ kàkà tó fi wá sọ̀rọ̀ bú lẹ́nu fẹlẹ̀ yẹn sùn dákẹ́ àdánwò ló ṣẹlẹ̀ tó o bá ti lè máa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un kàkà tó fi sí ọ̀rọ̀ sọ dákẹ́ mọ́sàn kan abẹ́nìkan wá ṣe ntí ò tẹ ọlọ́run kan nínú ọmọ àbíyàwó ìwọ obìnrin sóò ní sórí ikú bá àlá mọ́sàn bẹ́ẹ̀ èyí tó bá wá jáde látara ìmọ̀ látara ìbínú látara múdùtà wà nígbà yẹn ọlọ́run lòun ò ní gbà á nítorí pé ìbínú ló fi sọ tó bá ṣe pé gbogbo ẹ̀ tá ń sọ yẹn náà lọ́lọ́run gbà á wọlé ní gbogbo ọba ti parẹ́ ọlọ́run bá sọ láàyè mí inú alukur'an ọlọ́run ni wọ́n lọ yu'ajjilu Allahu linnasi sharra isti'jalahum bil khair. wọ́n lọ yu'ajjilu Allahu. لقضي إليهم أجلهم لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاء الله بني ولو يعجل الله للناس شر استعجالهم بالخير ọlọ́run ní tó bá ṣe pàwọ́ ọlọ́run àwa náà máa kánjú bẹ́yìn ẹ̀dá mọ́ ni ẹ ṣe kánjú ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà tẹ́ ẹ̀ máa ń tọ́ èèyàn ọmọ bẹ́ẹ̀ kó máa gbà lójú ẹsẹ̀ ọlọ́run ní ká níbẹ̀ ṣe máa ń fẹ́ kádùá dáadáa tẹ́ ń tọrọ kó máa gbà lójú ẹsẹ̀ tó bá ti bá wa lọ́nà ṣe máa kánjú nìyẹn gbogbo èyí tẹ́ tọrọ léra yín lérí láì dá yẹn ẹ̀ bá ti parẹ́. àyà yìí a rí kókó mẹ́ta mú jáde ń bẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni wípé àánú ọlọ́run lórí àwọn ẹ̀dá ó pọ̀ tó bá ṣe wípé ìtàǹfẹ̀nu ara wa sọ ìbá ṣe pé gbogbo ẹ̀ lọ́wọ́n bá fẹ́ fi bá wa lò ní á ti parẹ́ ẹlòmí lè wo rẹ̀ sùnwé ìdáyé wọn bàjẹ́ báyìí bó ṣe sọ nǹkan lọ́yìn sọ pé àti lù ló ń tẹ̀ ó ti ta ṣùgbọ́n làwọn bá àwọn pé nǹkan kan ló ṣe tó fi sọ̀rọ̀ bákan náà kókó ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ ni pé àánú ọlọ́run sí àtúrọ́mẹ́tì yìí alẹ́lẹ́bàájì àánú rẹ̀ pọ̀ lórí àwọn ẹ̀dá kìí ṣe kó mọ́ ń bá wa lò pẹ̀lú gbogbo tá à ń fẹnu sọ pàápàá jùlọ láburú síra wa àbí sọmọ àbí dúkìá ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé ń dàgbọ́jà tí ọmọnìyàn bá kó susu tí nǹkan bá su ọmọnìyàn tí ọba mọ ó ṣe mọ ọmọnìyàn mọ sí wí ìdí ni dáná bíbi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tí gbogbo ẹ bá sú ọ tán dákẹ́ sọ̀rọ̀ oògùn kan mo gbọ́n mo kéwú mo já àfa kọ̀ọ̀ràn o nítorí wípé ká yẹn min amurin tí nǹkan bá sùn ní tán àdámọ́ gbogbo èèyàn ni ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tó lè la yẹn níbi nǹkan yẹn ó náà ni àsùkòtù kéèyàn dákẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kókó tá a rí mú jáde nínú àyà yìí ó náà ni wípé ọmọnìyàn ọlọ́run dá ìkánjú mọ́ wa lára a máa ń kánjú àdámá ló jẹ́ fún ọmọ nìyẹn ọlọ́run yìí sì kánjú lọ́wọ́n ọba gbogbo wa kana linsanu ajula. ááyà yìí àwọn olùmọ̀ tafsir ọ̀nà méjì ni wọ́n fi tú ọ̀nà méjèèjì yìí náà ló wọlé àmọ́ captain wọn púpọ̀ jù ká lọ nítorí pé atúrí àyà kan tó gbé èkejì tó gbé lẹ́yìn ọ̀nà àkọ́kọ́ tó fi tula tú yẹn wípé ọmọnìyàn tí nǹkan bá sùn tán ọmọnìyàn agbéra rẹ̀ ṣépè bí ṣe máa ń fẹnu tọrọ dáadáa fúnra ni yóò tún fẹnu tọrọ aburú fún rẹ̀ yóò fẹnu tọrọ aburú lórí ọmọ yóò fẹnu tọrọ aburú lórí aya ìbáṣe pé gbogbo ẹ̀ lọ́wọ́ bá ń gbà ní àbá ti parẹ́ ìtumọ̀ èyí òun ló dọ́gba tó sì tún ní shahid nínú alukur'an tọ́lọ́wọ́ bá ṣe pé wala yu'ajjilullahu linnasi shahra istijalahum bil khayri qudayri ajaluhum ìyẹn dọ́gba pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afọ́nímọ̀ tafsir tí wọ́n tún fún ó náà nípa àwọn ènìyàn kan ń bẹ bẹ́yìn ṣe ń tọrọ dáadáa aburú làwọn máa ń tọrọ wàyájọ́ ìsánú bí sáré ó ń bẹ ẹnu àwọn ènìyàn tó ṣe wípé tó bá tẹ́wọ́n àdúrà báyìí aburú làwọn máa ń tọrọ dùá àwọn òmìnira bí ìgbà tẹ́ ń tọrọ dáadáa lọ́dọ̀ tí wọ́n aburú làwọn máa ń tọrọ àbíkí la sọ lórí ẹni tó ń pè é ọlọ́run olè tó ń fẹ́ lọ jà yìí lóhun orí jàmù ẹwà dúà kóhun ọkẹrù kóhun ọkẹrù bọ̀ kọmọdé òun mú o àdúà ní í ṣe yẹn àdúà burú ní abẹ́ni tí ń sàdá kó wọ̀ ọlọ́run láwọn orin tó ọkẹ́ yìí kọ́dún yóò tó parí ọlọ́run lójú tì fáàrí rẹ ti pọ̀ jù sóò nìkan ni gba orin yẹn lọ́wọ́ rẹ àwọn kan ò ládùá míì jùlọ àwọn àdúrà yẹn làwọn àfáà mi ní sọ pé áyà yìí náà ó ń túmọ̀ bẹ́ẹ̀ páwọn kan bẹ tí bó wáyé di ó lè sánú bí ṣàrí dùn àwọn bí kàẹ́ náà ọmọ ènìyàn ó máa tọrọ àìdá nínú àdúrà rẹ̀ ọlọ́run nítorí pọ́ ọmọ nìyàn ń kánjú mi kí ló ń tọrọ àìdá sọ́mọlàkejì fún àkọọ́lẹ̀ ti gbẹ lórí kó wá ẹni tó ń sọ pé kó okú kó okú ó ń kánjú mi ìgbà wọn gbóyè òní kúrò bẹ́ẹ̀ al-imam Shafi'i alayhi rahmatullah àgbà ni imam Shafi'i wọ́n wọ ìlú ìlú Misra ìgbà tí wọ́n wọ ìlú Misra mọ́dé àbí imam abu hanifa làwọn ará misra ni wọ́n máa lò mọ́dé abu fiqi tọ́pọ̀lọpọ̀ àgbààgbà fà tí wọ́n bẹ̀m̀bẹ̀ ìgbà tí imam shafi tó wọ misra tó wọ egypt ìmọ̀ rẹ̀ ó jalejako ìmọ̀lẹ̀ rẹ̀ tó tàn ju gbogbo àwọn tó bá ń bẹ̀ lọ́nà àwọn àfààní mọ́sáàbù imam shafi'i alimọ́sáàbù shafi'i ọba gbajúmọ̀ débi pé tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹnìkan kò gbúrò àwọn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ imam shafi'i imam shafi'i imam shafi'i àwọn yẹn bá ń dìtẹ̀ rẹ̀ débi pé ó ń bẹ náà kan náà àwọn àgbà àpá tí bá ń kírun tí bá ń kà níkùnú tù báyìí yóò ní Allahumma amit shafi'iyya ìrẹ̀ ọlọ́run bá wa pa ṣáfì yóò máa sọ nínú kùnúùtù táyọ̀ náà ti pé àmín àwọn tán wá ń kírun wọ́n wà lọ́mọ bá mọ̀ ṣáfì lé pé à ah, tàràwì tá a kílè ní kùnúùtù tó ń kà ìmáàmù ọ̀yọ́ sọ ó ń bẹ́ lọ́n pé Allahumma amí ti ṣáfì ìrọ́lọ́n àfa ṣáfì ọmọ ṣáfì yìí ọlọ́run bá pa kó kú ẹwà àdúrà kan ìgbà táwọn amúdéjì gbọ́ ìmáàmù ṣáàbì ìmáàmù ṣáàbì wa ni à ah, tàmánánásù an àmú táfà ẹn àmút fatilika sẹ̀bẹ̀lò làṣòfíà bí àwọ̀ hadi ìmáàmù ṣáàbì ni ah, tàmánánásù àwọn èèyàn ń fẹ́ wọ́n tàn mọ́ an àmút pé kí n kú fáyín àmút bí wọ́n ṣe ń ròyìn náà káti ẹ̀wà ni mo wá kú bẹ́ẹ̀ ká mo kú sáwọn náà ò ní kú mọ́ ẹ̀ rijal àwọn èèyàn kan ń bẹ tí rivalry ń bẹ láàrin wa àfáà ni wọ́n àfáà làwa náà onímọ̀ ni wọ́n ṣùgbọ́n gbà tí Imam Ṣàfi wọnú Misra ìmálẹ̀ ti ẹ̀ gbogbo tí wọ́n málẹ̀ wọn ò lè borí tí ẹ bàbá ní káwọn ó ṣe debate yóò win wọn bí wọ́n bá sọ̀rọ̀ báwọn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ti Ṣàfi làwọn èèyàn fẹ́ gbọ́ ọwọ́ àrùn gbégé làwọn lè ṣe tọ̀ ẹ̀dá àwọn ọmọ ẹ̀bẹ̀ lọ́nkú ní kùnú wọn abẹ́ ti máa ṣàdá Allahumma amid shafiya bá wa pa shafiya àyè ó ti pé àmì ní sùjúùdù àyè ó bẹ̀rẹ̀ sí máa sọ bẹ́ẹ̀ ìmáàmù shafiya à ẹ má dára yín láàmú ìgbà wo lòun ò ní kú kó nílé ẹ máa sọ kọ́lọ̀ ń pa àwọn yóò kulẹ̀ pa àwọn náà tẹ́lẹ̀ ìpè tàmánà rìjáàl àwọn èèyàn kan bẹ wọn tàmá àdàmú dáfà ẹ ìmáàmù shafiya ní àwọn tó ń tàn mọ́ kó òun ó kú tọ́ba wa já báyìí tó ń bá jáde láyé fàtẹ́lì kàṣẹ́ bí fún fàtẹ́lì kàṣẹ́ bí Imam Shafi'i bí ojú ọ̀nà ká wáyé ká kú òun nìkan kọ́ lòun ọ̀kọ́ kú láyé òun sì kọ́ lòun ó kú kan yìí bó bá ti lè kú ní ẹlòmínú ó tún kú ẹlòmínú ó tún kú ojoojúmọ́ làwọn èèyàn kú ìntàfẹ́ mú jáde ń bẹ̀ tá a bá wá wo ìtàn imáàmù Ṣàfi'í ó dàgbà púpọ̀ tó fi kú ó dàgbà púpọ̀ tó fi jáde láyé lẹ́nìí ìyí tó wá ní kó mọ̀ ṣẹlẹ̀ yẹn kò wá sí mọ́ bí àbí kankan ní gbogbo Egypt tó di mọ́tàbí Ṣàfi'í tó ti gbókòsí láyé wọn náà mọ́tàbí rẹ̀ náà ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni ò lè pa ìmọ́lẹ̀ Ọlọ́run ọba mọ́lẹ̀ ọ̀nbẹ láyé ni òsí láyé ni dọ́là bá dìde sí yóò ṣe àwọn táṣì ń ṣépè yìí ní àwọn àfáàní wọn àwọn náà pìlì gbogbo ń dé àwọn lọ́wọ́ ẹ̀rọ wọn bá fi sọ pé wáyà dé ọ̀lẹ́ ìsànú bí sáré dùn àwọn òbí lùkọ́ ẹ̀. ìtumọ̀ akẹ́jì táwọn afáà wọn láwọn ènìyàn ń bẹ ọlọ́run ọba ló ń bẹ nínú àwọn ènìyàn tó yẹ pé àdúà tí wọ́n máa ṣe lẹ́nu báyìí àdúà burúkú bí ká máa bẹ lọ́n pèrè ọlọ́run àwọn fẹ́ lọ jalè jáwọn oró lè dà bí ká máa bẹ lọ́n pa àwọn fẹ́ lọ ṣe sì ná ọlọ́run mẹ́jọ kọ arábìnrin náà mẹ́jọ wà nílé. ìṣẹ́ nínú àwọn ọmọ mi lọ́wọ́ ìgbà tí wọ́n ń ṣàdúrà rẹ̀ bẹ́ẹ̀ náà ni àdúrà burú ó ṣe dùn lẹ́nu wọn ó ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn ènìyàn ọlọ́run ní kí ló dé ẹ̀yin ọmọ nìyàn ìkánjú pọ̀ ẹ̀ máa kánjú àwọn àfáà ní làwùsọ́bàrọ̀ lùkọ́tì làmọ́tẹ́ mọ́kútù ìwọ́tọ̀ ọlọ́ má dá ọlọ́ pa ẹnìkan ó kánjú nìyí ó ti wà lákọọ́lẹ̀ pé ó jáde láyé ńjọ́ náà bó pàǹjọ́ náà yóò kù jọ náà làwùsọ́bàrà kọ́ọ́tì làmọ́tẹ̀ ní ọkùtù wọ́n tó lọ́ pàọ́ pàọ́ pàọ́ ọkà fẹ́ sórí fún ni bó pàǹjọ́ òun ó ti wà lákọọ́lẹ̀ pé ó jáde láyé wàkánà lè ń ọlọ́wọ́n bá lẹ́yìn ọmọ ìkánjú pọ̀ látara àkánjú ọmọ nìyó mọ sàdúà báyìí lórí ẹ̀mọ gbéra rẹ̀ sí pé nínú àdúà ẹ máa ẹlòmíì tó máa ń sàrẹ́ pé ọlọ́run ọlọ́run jẹ́ ọ̀jẹ̀ yín ọlọ́run jẹ́ ọ̀jẹ̀ yín ọlọ́run jẹ́ kàdẹ́wọ̀ ọlọ́run jẹ́ kàdẹ́wọ̀ ọlọ́run káàlẹ̀ bí nsàrù àjòyà kódà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà Yorùbá tá a máa ń ṣe èpè pọ̀ nínú àdúrà mi pépé ààrẹ kíyèsí bàbá rẹ̀ ó kú Yorùbá olùtọ́ ọlọ́run bàbá rẹ̀ mọ́sùn lọ́rùn o ń ọmọ sùn tán bá yọ oorun kó olúgbèsè ayé yàn ìsinmi kò ń bẹnu ṣé ọmọ pé bóyá kó rórun sùn ó nìfọ̀kànbalẹ̀ rẹ̀ ojú ní kọ́ mọ́ rórun sùn òun ṣépè fún ni gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan ní àwọn àdúrà míì tá ń ṣe àìnímọ̀ nípa àdúrà ṣíṣe àmọ́ ṣépè arúgbàṣàyà ṣùgbọ́n bí tọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tafsir tí wọ́n fi sí o náà ni ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu wa inda bọ́jàr tó bá ṣe wípé à ń bínú àbí nǹkan bá sú wa tí nǹkan bá wá sú yàn tó bẹ́ẹ̀ gẹ́ téèyàn mọ nǹkan téèyàn sọ ọmọ tọrọ burúkú wá jáde lẹ́nu jáde lẹ́nu èèyàn síyàwó èèyàn owó obìnrin yìí pé obìnrin sórí ọ̀rọ̀ yẹn ọlọ́run ò ní ó sú ọ ló fi dá ìlẹ́nu rẹ̀ àfọwọ́ Al-Fudayl ibn Iyad kọ́lọ́ ọba kó bá ayọ́ ní sí wọn àfọ àyí wọn ní ọmọ kan orúkọ ọmọ yẹn Ali lórúkọ ọmọ yẹn jẹ Al-Fudayl ibn Iyad nínú àwọn àgbà àfà tí wọ́n hàn nínú ayé pẹ̀lú bẹ̀rù ọlọ́run dáadáa ni wọ́n jẹ́ àmọ́ ọlọ́run wá dán wọn wò pẹ̀lú ọmọ ọmọkùnrin ọmọ ìyá ọjà kan wọ́n ni wàkánà tọ ishan mustatira gẹ́gbẹ́ sí wà ní síyàrọ̀ àlámì nùbàlá wọ́n ni ọmọ náà ó jẹ́ ọmọ tó ṣe wípé kò náà ní ìkílẹ̀ súláìlá ibi tábánikẹ́ èèyàn ọmọ dé yóò lọ́bẹ̀ ibi tábánikẹ́ èèyàn ọmọ ṣe yóò ṣe yóò ní kílò mẹ́ṣẹ̀lẹ̀ níbi tó yà pàtàdé afá dáadáa sí ní bàbẹ́ àfọwà alfudel ní ẹ̀yà nígbà máa ń bẹ̀ lọ́hùn yóò ní allahumma ìrẹ̀ ọlọ́run ọba inni ṣahadu fi an o adiba o adiba ne aliyan wa ma akadiru ala ta'adibi fa adibu ole nínú riwaya mi fa asilihu ole ó ní ìrẹ̀ ọlọ́run gbogbo gbìyànjú tí mo lè ṣe gẹ́gẹ́ bí bàbá ní mo ti ṣe lórí ọmọ yìí mo bá sọ̀rọ̀ ní kọ̀kọ̀ mo bá sọ̀rọ̀ ní gbangba mo pè é mo tún mú kúrò nìkan gbogbo ẹ̀ ni mo ti ṣe ìrẹ́ ọlọ́run ọba agbára mi ti pin ṣàánú mi lórí ọmọ yìí ọlọ́run bá mi tún ṣe afọwọ́ Al-Fudayl ibn Iyad kò wá ládùá míì má ju ọ̀rọ̀ ọmọ yẹn náà bó forí kalẹ̀ yóò ṣàlọ́ bó ṣe kiri nígbà tó yá ọmọ yìí bá yí bírí eré ni wọ́n pè ọba bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa tẹ́ntì èké ń dáadáa ọbẹ̀rẹ̀ sí ní ọba bẹ̀rẹ̀ ní ṣe wá sáwọn yìí tó fi wá jẹ́ wípé ọmọ yìí padà wá jọ́ kan nínú àwọn ẹni ọlọ́run nínú ó jọ́ kan nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ó jọ́ kan nínú àwọn èèyàn táwọn èèyàn tó wá ń wò ó kọ́ sí àfọ́ àwa alimamu bàbí nínú sẹ́rọ̀ alámìlúbalà wọ́n ní wàkánà kìbárọ̀ wàkánà kìbárọ̀ àwùlíyá yìí wal khashi'in ó padà di ọ̀kan nínú àwọn olùbẹ̀rù ọlọ́run nínú ìlú bẹ́ẹ̀ sì ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpátá ni kí la fẹ́ mú jáde ń bẹ́ẹ̀ bọ́mọ bá ń ṣe tí ò tẹ wa lọ́rùn ẹ má gbé ṣépè àdúrà nìkan ẹ má ṣe fún ọba láyípadà lọ́lọ́run ó lè yípadà láàrin kábí dúkàyà mọ́ bàyìí náà gọ́mùdọ́tì àìní wáǹtì bá àti àà. ká dijú ká yà á njẹ́ ọ̀tẹ́ni lọ́rùn ọlọ́run lè yí padà o. má gbé ọmọ rẹ ṣépè bó ti wulẹ̀ kó máa ṣe tí ó tẹ́ ọlọ́run tó àdúrà ní kó máa ṣe. ìyàwó tó fẹ́ sínú ilé tó bímọ fún ọ má gbé ṣépè bó ti wulẹ̀ kó tì ọkàn gírí tó sàdákẹ́ mọ́ sọ̀rọ̀. kàkà tó fi gbé ṣépè àdúrà ni ó ṣe fún mọ bẹ́ẹ̀ náà kọ́mùtà tí a ní wọ́n ti bá àti ha yugayiru wọ́n min halin ila halin. yugayiru wọ́n min halin. láàrin kájíjú káyà in tó burú ó sì lè padà dá ìdí ìyẹn tó fi jẹ́ pé ọlọ́wọ́ bá kì wá nílọ̀ kò wá sí tí máa ń fà á kéèyàn fi máa sọ̀rọ̀ òdì ìkanjú ni ìdí ń lérò kó ti yẹ kó yí padà kíákíá tí ò bá tètè yí padà látara sọ يغير الله من حال إلى bẹ́ẹ̀ ẹsẹ̀ rò pọ́ ti yẹ kéèyàn jẹ́ nínú ayé téèyàn bá tètè jẹ́ eyín aṣíwí nígbò bá rí gbogbo àwọn ẹgbẹ́ tó pé ojú ọ̀nà tí wọ́n tọ̀ yẹn náà ni wọ́n náà tọ̀ bí wọ́n ṣe ṣe ni wọ́n náà ṣe ṣùgbọ́n tí wọ́n já tí ẹ ò dá bẹ́yìn ọba lọ ní sùúrù bó bá ń yóò sí ọ̀rọ̀ sọ ọlọ́run ọba tọ́lá ga kò fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kàkàtẹ́ èyàn ó fi sọ̀rọ̀ sọ àdúrà ni ó máa ṣe kàkàtẹ́ ó fi sọ̀rọ̀ sọ sùúrù ní kó ṣe bọ́mọ bá wá jẹ́ pé wá gbé ọ tó ti ọba wọn ara gbá tí ẹ ò lè dá mọ́ ọlọ́run ní òun ò ní gbá tó sọ yẹn òun ti mọ kọ̀ǹdíṣàn tó wà tọ̀rọ̀ yìí ti dá ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ní nínú àánú ohun ọlọ́run lérí wa òun náà ní pé kì í ṣe gbogbo tí ó bá jáde lẹ́nu wa látara ìbínú látara pé nǹkan sú wa ẹlẹ́mi ọ̀sọ̀ pé o fẹ́ kú báyìí ikú ló kàn ọlọ́run ní òun ní kú lọ́nà ẹ̀sùn sẹ́yìn ẹ̀dùn forí sọlẹ̀ ẹ̀mú ẹ̀mú ẹ̀mú nígbà bá jọ ẹyẹ ìfilẹ̀ kó forí sọlẹ̀ yóò ní ilẹ̀ dà èkú òyìn sí alẹ́ ní o ní kú bó ti forí sọlẹ̀ náà wọ́n bọ̀ fẹ́rọ̀ bùrá ò ní kú kì í ṣe gbogbo aburú tá à ń pè mọ́ra wa yẹn náà lọ́lọ́wọ́n bá máa ń gbà ìbáṣepọ̀ máa ń gba gbogbo ẹni á ti parẹ́ nínú àmì àánú ọlọ́run ọba lérí wa ni ọlọ́run ọba ni wa ká náà ní sànù àjúlá ọlọ́ni ẹ̀yin ọmọ nìyẹn ẹ máa ń kánjú ẹ máa ń kánjú ẹ jẹ́ wá náà ẹ flashback ìgbà kan ó wà nípò pé bí wọ́n bá fún ọ oúnjẹ ò lè jẹun sáré flashback báyẹn ó ti gẹ̀ẹ́jẹ̀ bọ́ọ̀ bá gba owó oúnjẹ ò lè jẹun ìgbà kan lásìkò tó yẹ pé ọ jẹun ó tún mọ fún àwọn èèyàn míì wá wo yíẹ̀sì yẹn kò pẹ́ náà àmọ́ nígbà tó sì wà nípo tó ń gbowó jẹ tó fìlì bó ti wà nípo kó mọ fún yàn ó mọ kánjú nígbà náà kì í wá pẹ́ ojú ló mọ̀ ń pẹ́ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga oníwàkánẹ̀lì ìsánù ajúlà ẹ̀yin ọmọ nìyàn adáyín lólùkánjú ni ẹ̀ ń kánjú ni bẹ́ẹ̀ bá wo gbogbo ta ayé gan láti gbà táyé bẹ̀rẹ̀ gan kì í ṣe kó tí ì pẹ́ púpọ̀ kò pẹ́ gbàtà nẹ́bí lọ kò tí ju one thousand years àti díẹ̀ lọ ànẹ́bí nù òun sì lo ninety five years náírà fifty years sorry àbójú ìpẹ́ pọ̀ àbójú ìpẹ́ náà ọlọ́wọ́n bá ní wa káńlẹ̀ ìsànà àjúlá ẹ̀ńkájú ni gbogbo ẹni kẹfẹ́ ah àwọn àgbàlagbà ẹni wọ́n máa wulẹ̀ ah àgbàlagbà ni wọ́n gbogbo tó lò tí wọ́n hundred years hundred years yẹn láàrin kájíjú káyà kò pẹ́ nígbà tó o bá débẹ̀ tán ló tó mọ̀ pé kò pẹ́ ìwọ bó o ṣe dúró yìí flashback nínú brain rẹ gbogbo tí wọ́n kọ́ mú ọ lọ primary school níjọ́tọ̀ ọkọ̀ primary one o lè mọ̀ sí kejì one kò tiẹ̀ sí nígbà tiẹ̀ yẹn tó ti yé kò sí nọ́ọ̀sì wá pàmàrí wá tí ọwọ́ gbúdọ̀ tó etí gbogbo ayé ìgbà tí education dá nìyẹn ọwọ́ gbúdọ̀ détí téèyàn bá ti rán àbúrò èèyàn wọ skul ṣáájú yẹn wọn ò ní fọjú orí tó wọn ò ní ah, má sunkún ọwọ́ rẹ ò tétí àbúrò rẹ lọ́wọ́ rẹ̀ títí ìdí yẹn tábúrò gbà mí education àbúrò mi mọ́ fásitì ju tẹ̀gbọ́n tó bá rán ìtumọ̀ pé èèyàn rán ni kéèyàn dàgbà sínú. No kọ́mọ́dàgbà síta wá wo ìgbà yẹn sí bó ṣe wà nísìn tó bá flashback ó rí pé kò pẹ́ náà lọ́dún o lè pẹ́ kaba ọdún kìíní ọdún kejì ìbẹ̀tì àwọn ìfẹ́ǹtì yẹn ó rí ó rí kọ́ọ̀lù ẹ̀ láàrin second nísìn kọ́dà gbogbo tó ń ṣẹlẹ̀ lásìkò yẹn ń jọ́ka tó ń bọ̀ tọ́kadà gbá ọ àbí kẹ̀kẹ́ jẹ́ sọ́kadà púpọ̀ ńgbà náà bí kẹ̀kẹ́ kẹlẹ́mú tó gbá ọ àbíjọ́ tó ń bọ̀ tójò ń rọ̀ tó kó inú òjò tó ló gbúdọ̀ délé bí ó pa gbogbo òwe rẹ̀ ò ló pa gbogbo àwọn nǹkan yẹn ó máa rántí àbíjọ́tẹ lọ ká ọsàn nínú ọgbà bàbá sójà tí bàbá bá gbé ọmọ jáde pé ẹ̀ gbúdọ̀ jáde ó ti máa rántí gbogbo àwọn ìpátá tó ti ṣe tó bá wà rò bí ẹni pé kò pẹ́ náà ni wàká nẹ́lẹ́ ń sànù àjò ó la. wàá sànù àjò ọlọ́run ọba níbi ló ń ṣe ẹ̀ ń kánjú ní gbogbo ń ta kàkalẹ̀ iná kò sí pẹ̀ lọ́dọọlọ́ mọ́kànjú débi kó máa gbéra rẹ̀ sí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam anábì ní la tad'u ala anábì ní ẹyẹ gbéra yín sí pé máa wala ala amwalikum ẹ má gbé dúkìá yín sí pé ó jáde ó ti múra ọwọ́ fìná sọ́kọ̀ ọkàn wá ti tutututututu tutututu ah, irú olórí ìbú ọkọ̀ òní tó dẹ̀ mọ̀kí mọ̀ kájú sàǹkó ti gbé lépè wọ́n sábọ̀ òṣìṣẹ́ ọ̀wá ń tíráàbù lọ́jọ́ kan ilẹ̀ wá sú òjò tó wá ń rọ̀ ó tún wá jẹ́nu gbó ọkọ̀ bá paná gbogbo nǹkan lọ yẹ̀wò ọmọ kan tó ṣe ó sì wọ agbádá sọ pé ọ̀bọ̀ agbádá yẹn ọwọ́ àmọ́ ti ọkọ ò nílé fọkọ ọlẹ̀ òjò tó ń rọ̀ inú gbólò tó wà èpè tó bí ọkọ ẹsẹ̀ èpè yẹn lórí tún sẹ́fì fún èpè tó sẹ́fù yẹn ká nìyá rẹ̀ jẹ́ ìwọ náà ni anábìnrin ẹ má ṣe pè fún dúkìá yín ẹ má ṣe pè fúnra yín ẹ má ṣe pè lórí àwọn ọmọ yín à ń tu wá fi kù mí náà lọ ìsà àtà ìjà àbẹ́tí yẹsẹ̀ jí ibùfìyà torí pé nígbà míì ọlọ́run kì í sábà gbà ṣùgbọ́n nígbà míì tó bá lọ ṣe kò ń gẹ gbígbàdúrà lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run bá ti ní gbà ọkọ̀ parí nìyẹn tó bá lọ ṣe kò ń gẹ gbígbàdúrà ìgbà wo ni ó wàá ṣe kò ń gẹ gbígbàdúrà ìgbà wo ni ò ní ṣe ṣe bàbá àmọ́ ìdí nìyẹn tó fi jẹ́ bó ti wùlẹ̀ kó le lára wa tó ẹ mọ̀ sí pé bó ti wùlẹ̀ kó gbìyànjú kọ́wọ́ rẹ mọ́ tẹ́ ń tó mọ́ sí pé fún rẹ̀ ní lẹ́mìí wípé àwọn ilé ìbò ní pé kéèyàn wọ optimistic ní lẹ́mìí pé yóò dà bó o lé lákọ̀ọ́kọ́ bí ò bá tún gbé lẹ́ẹ̀kejì bó o fà á bí ò tóra wọn tún gbìyànjú mọ́gbẹ̀rẹ̀ ààrẹ ṣe pé ọ̀ tiẹ̀ mọ̀ síta mọ́ sọ pé tiẹ̀ gbà ọlọ́wọ́n bá ń kì wá nílọ níbi ilé torí pé gbogbo ìpè tá a máa ń sẹ́yìn tó bá ṣe pé ọlọ́wọ́n bá ń gba gbogbo ẹ̀ ní àti parẹ́ ẹlòmíràn òun kú o kọ́lọ́ọ̀sì mọ́ ọ̀kú bàmí ṣùgbọ́n Ọlọ́run kì í gbà ṣùgbọ́n jọ́mi tó bá sọ bẹ́ẹ̀ tó bá lọ ṣe déédéé àsìkò gbígbàdúrà ó fún jọ náà lọ́la wọn bá fi kì wá nílọ̀ wípé kí ló ṣe yín wá ká nílẹ̀ ìsànù àjúlá ẹ̀yìn yẹ yé gbọ́mọ̀ ń ṣe pè mọ́ ọmọ lọ ilé ẹ̀kọ́ òun àtàwọn àbúrò rẹ̀ wọ́n mú rìsọ́ọ̀tì dé àbúrò ṣe kò kíní àbúrò tó tún tẹ̀lé yẹn ó ṣe ipò kíní ẹ̀gbọ́n ó ṣe ipò 35 ipò kíní látẹ̀yìn wá bàbá wọ́n bí èlò ni wọ́n ṣe mo jẹ́ try àwọn tó gùdù pọ̀ class wa wọ́n gùdù gan mo struggle gan bí half half la gbéra wa mo sá gbìyànjú mo manage mo ti 35 ẹ̀yìn mẹ́rin lẹ́wà class àwa 35 náà mo kíní látẹ̀yìn wá náà bàbá rẹ̀ wà wí ọ́ tiẹ̀ ta ìwọ yóò lé òun lé mọ̀wé láyé láyé wà àwọn àbúrò ah, ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ o ẹlòmíì ń bẹ ọpọlọ rẹ̀ ò ní jí ní kékeré kò sí ní rí ẹ ṣe ọpọlọ yìí ní develop ẹjọ́ dàgbà tán ẹ àmọ́ òwe ṣé kìí so náà lóbi jẹ́ pé àwọn tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ education àwọn èyí sọ pé ó lòdò lọ́mọ kankan torí pé Ọlọ́run bò dá wa bákan náà wọ́n ń pè nǹkan kan ní individual differences ẹ́ nínú kéwù kí wọ́n ń alfurukul faridiya individual differences a lè rí bákan náà ẹlòmíín bẹ ọpọlọ tọ́lọ́wọ́n bá fún àti kékeré ló ti máa kó náà jò ọmọ mi kò tí ì lè sọ̀rọ̀ àfikẹ́ mọ́sàn kan létí ẹ̀mí ti mú ọmọ mi sì ń bẹ bẹ́ẹ̀ bá alifatia a yóò ní alifatia da bó ló ṣe jẹ́ da a láàpè ọbẹ̀ ìsìnú wọ́n ìsìnú tó bá yá ọpọlọ yẹn lè máa develop ó lè jẹ́ kó dìgbà tó bá wọ eighteen years ọpọlọ yẹn ó tó develop bí o bá wọ eighteen years yẹn bẹ́ẹ̀ kọ́ dọ́là kò lè yé látara àti eléyìí ẹ mọ̀kàn ìkánjú náà ló fà á ló fi ń gbèsè pé bẹ́ẹ̀ ni o bá sì kàwé ó lè ṣe ọmọ mi kò gúd níwèé ẹjọ́ bọ́ lè kí o yóò máa dọ́sì gbogbo àwọn tó bá ń bẹ̀ ọmọ mi kò gúd níwèé ẹbí sẹ́nu sẹ́ wọ́n bá máa wò wípé gan gbogbo ẹ̀ ló mà wa ọmọ nìyẹn tí máa ń kájú jù. ìbá ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ fìbínú sọ léra yín lérí là ń gbà ni ẹ̀yin ọba ti parẹ́ àmọ́ ànábìkì wa nílò wípé ẹ sọ́ra àwọn àsìkò gbígbàdúrà kan ń bẹ bẹ bá lọ ṣe déédéé àsìkò yẹn pẹ̀lú tẹ sọ àdúrà náà mọ̀ lè gbà lẹ́yìn lérí náà. ọlọ́run ọba ní àwa ọlọ́run ọba la ṣe ọ̀sán òru àtọ̀sán. méjèèjì yẹn àmì ni látọ̀dọ̀ ọlọ́run ayatain alamatain àwọn àfa sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ wọ́n ní ṣe rọ́sàn yẹn àtòru àlámọ̀ ni àmì lọ́lọ́run ọba ti ṣe fún wa ó fi kọ̀wé fún wa ní àkọ́kọ́ dájúdájú ọba ó wà ó ní ó nìkan ló tọ́ sí ká máa jọ́sìn fún ló nìkan ẹ wo ìmọ̀ tọ́lọ́wọ́n bá ń ṣe bọ́sàn ṣe ń wá tó ń wá ẹ wo ìmọ̀ tó wà ń bẹ̀ tẹ́dá kankan tá a sì máa sí yẹn bá a bá pẹ́ jù níbi àní ìrìnrìn ra wa mọ́ bá a bá taná bó o lọ sán ṣe lọ tóru padà wá bí ṣe wá ń lọ lójoojúmọ́ nìyẹn wọn ò dúró dera wọn ọlọ́wọ́n bá ní èmi ni mo ṣe ọ̀sán àtòru yẹn mo fi pòwe fún yín mo fi ṣe àmì fún yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ké sára ẹ̀yin ẹ máa wo ọ̀sán òun mọ́lẹ̀ ẹ wo òru ó sóòkù ìyẹn túmọ̀ sí wípé nínú ìgbésẹ̀ ayé rẹ náà gbogbo ẹ̀ ò lè jọ́sàn òru ó máa wà òru náà làwọn èyí tí ò ní tẹ́ ọlọ́run ọ̀sán olè yìí tí ó máa yìnyín tó bá tún yá òru tún lè wá mọ́pàá ara rẹ tó bá tún wá ṣe sùúrù lórí òru yẹn kò tún ní pẹ́ ọ̀sán ó tún dé ilé ó tún mọ́ gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run bá ń fi wọ́n pòwé fún wa ní. ọlọ́run bá ní àwọn ọlọ́run la ṣe ọ̀sán àtòru yẹn àmì ló jẹ́ fún gbogbo ẹni tó bá lóye àmì ni látọ̀dọ̀ ọlọ́run ó ń júwe pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba nìkan nìjọ́sìn tọ́sí bákan náà gbogbo tó bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ apply rẹ lórí ọ̀sán àtòru ó get answer ìwọ mú fọ́múlà yẹn gbogbo tí bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ apply fọ́múlà ọ̀sán àtòru lérí ẹ̀ ó rí wípé ó get answer rẹ̀ wàlákínà faranasi láyà àlàmú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀rọ̀ yé wa ni ọlọ́wọ́n bá ti fi tó pọ̀ pòwe fún wa tí a fi mọ̀ wípé alágbára ní ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba ní wájà iná lẹ ilẹ̀ wá ní àárọ̀ ayẹ̀tẹ́ nínú àwọn àmì èyí tọ́lọ́run ọba tó fi sínú aláìl òru nínú àyà yìí ọlọ́run mẹ́ńṣàn òru kó tó sọ ọ̀sán ìtumọ̀ náà ni wípé òru làákọ́ rí ká tó rọ̀sán bọ́lọ̀ wọn bá ṣe tó nìyẹn ọ̀sán ní òru ní kọ́kọ́ wá ká tó rọ̀sán lápèjúwe ọ̀la yóò mú sábtì ọ̀la sátọ̀dé àgbẹ̀kọ̀ tó òun bá ti wọlé nù òru sátọ̀dé ti bẹ̀rẹ̀ nìyẹn a parí friday tó òun bá ti wọlé nù bí islam bó ṣe ká nìyẹn tó òun bá ti wọlé nù friday ti lọ ọ̀sán friday parí tó òun bá ti wọ̀ òru sátọdé tóòrùn bá ti wọ̀ òru sátọdé yóò ti bẹ̀rẹ̀ ọ̀sán sátọdé ó bẹ̀rẹ̀ nígbà tí alifájàrí bá ti yọ tí òòrùn bá ti wọ̀ lọ́la sátọdé ti parí a ti ti bọ́ sí òru sunday ìyẹn la fi máa ń ka tá a bá bímọ ló fi máa ń bọ́ sí ijọ́ keje òru la kọ́kọ́ tá kọ́kọ́ kà ká tó ka ọ̀sán. ṣe ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọlọ́run ọba ni wájá àìná lẹ́ìlà wa náà ọlọ́run dárúkọ òru kó tó dárúkọ ọ̀sán ọlọ́run wá jẹ́ kó yọ agbéṣẹ́ rí òru yẹn ìtọ́lọ́ ń gbé kalẹ̀ fún ó náà ní ká fi sinmi ọlọ́run fẹ́ ká ká fi sinmi bá a bá ṣe wàhálà látàárọ̀ títí títí títí títí tó bá ti dòru ẹ̀rí orun mọ kùn wá ara wọn fẹ́ sinmi níbi ìsinmi yẹn ìbẹ̀rẹ̀ àláfíà wá wà ìkẹ́ ọlọ́run ọba tó tóbi ó ní kó dé ká máa sùn tilẹ̀ bá ti sú tó bá wá lọ jẹ́ pé àyè sùn àdánwò ni ọlọ́run ọba tó bá wu òun tó ń bá ṣe òun sáré mọ̀dáán tó ń lọ bẹ́ẹ̀ lọ́sàn-án wà á

advancement in technology lọ́pọ̀lọpọ̀ ọgbà technology yẹn ó da fáyé ṣùgbọ́n nígbà míì tó bá ti yí nature padà ìyá rẹ̀ ó mọ̀ jẹ wá lóòótọ́ jẹ́ pé ní advanced country aago méjì oorun lè mọ́pọ̀ ó lè mọ́sùn torí pé iná ló ṣe yẹn yẹn yẹn káàkiri ọ̀sẹ̀ máa bèèrè pé ẹ̀dá kan kí ni táyà pé aago mẹ́ta òru mọ́ láwa ah, á àwọn ọmọdé sùn ó ní fíìmù pé kó sùn nítorí pé àwọn ti fẹ́ chẹ́ǹjì lẹ́lù oru ò ní sí kò ní sóòkùn kankan iná wà ní gbogbo bí ò ní lè sùn kódà ọmọ nàìjíríà tó bá ṣiṣẹ́ láàárọ̀ tó bá tún di alẹ́ yóò tún ṣiṣẹ́ tòru ó fẹ́ gbọ́kọ̀ wálé tí máa bọ̀ wá nàìjíríà kọ̀ wá ní sùn mọ́ gbogbo òru yẹn yóò fi máa ṣiṣẹ́ yóò wá máa ṣiṣẹ́ sí àlàáfíà rẹ̀ kó sùn ọlọ́run tó sì fẹ́ ká fi òru sùn ó nídìí ọlọ́run ọba fi ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ní wájá ẹnàlẹ́ìlà wọn náà àwọn ọlọ́run ọba la ṣe ọ̀sán òru àtọ̀sán àyàtẹ́ àwọn àmì ń bẹ níbẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wo àwòjilẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ tó pọ̀ bọ́lá ń ṣe dá òru àtọ̀sán àti bí wọ́n ti ń gbaṣẹ́ fúnra wọn. ọ̀dà ń lè lọ́nà now. الليل وجعلنا آية النهار مبصرا ọlọ́run ọba nínú agbára àwọn ọlọ́run fàmáhàúná ayàtàlẹ́ àmì tí òru fi ń jòrú ó náà ni kọ́mọ̀ òṣùpá àmì tí ọ̀sán fi ń jọ̀sán ó ní òru nínú àwọn àmì tá a fi mọ̀ wípé ọ̀sán ti wà nìyẹn nínú àwọn àmì láti mọ̀ pé òru ti wà ó náà ní pé àròṣùpá èyún aláhàdì tafsir àwọn àfáà tí wọ́n ń sọ nípa hadfu ìdọ́fà lórí tafsir àyà wọ́n ní ọlọ́wọ́n bá jẹ́ kàfàmọ́ àwọn ní àyàtà lẹ́yìn àyàtà lẹ́yìn ẹ alkọ́mọ̀rì ọlọ́wọ́n bá wá ní tó bá di pọ̀sán bá ti fẹ́ wọlé àwọn ọlọ́wọ́n bá á mú ìmọ́lẹ̀ tòru yẹn á fi pamọ́ alimahu atọ́msù kìí ṣe pọ́ lọ àáfi nǹkan kan bò akọba rẹ̀ ni àáfi nǹkan kan parẹ́ kò ní yọmọ ìmọ́lẹ̀ tọ̀sán tí í ṣe oòrùn òní wà jáde ìmọ́lẹ̀ tọ̀sán tí í ṣe oòrùn yẹn òun wá lágbára ju ìmọ́lẹ̀ tòru lọ ọlọ́wọ́n bá ní fọmọ́ àwọn ayẹtẹ̀lẹ̀ nínú ètò pósẹ́sì bọ́sàn ṣe ń wá tóru ń lọ tá a bá ti fẹ́ kọ́sàn-án wa àwọn kì í ṣe kóṣù pápárẹ́ akànfin kankan kọ́fà ìmọ́lẹ̀ rẹ̀ ni kó lè fààyè lẹ̀ fún ìmọ́lẹ̀ tọ̀sán kó lè jáde ọlọ́ni tí ìmọ́lẹ̀ tọ̀sán bá wá jáde wá jáde náà yàtọ̀ náà ọlọ́run ọba ní àwà á ṣe ìmọ́lẹ̀ tọ̀sán nì tí í ṣe oòrùn á ṣe ní mobusirọ̀ tán in tó ṣe wípé yọ mọ́lẹ̀ gbòò kò ní sí dúdú kankan kódà bẹ́ẹ̀ tanná gbogbo obì ni ó mọ́lẹ̀ gbòò ọlọ́run ọba ní ìmọ́lẹ̀ ẹnu sàn bá a ṣe ṣe nìyẹn. àmọ́ àmọ́ ṣe ọ̀sán bẹ́ẹ̀ kí mọ́lẹ̀ ó wà ní gbogbo àyè kẹ́ bá a lè máa ṣe ìgbòkègbodò bẹ́ẹ̀ ṣe máa jẹ́ bẹ́ẹ̀ ṣe máa mú bẹ́ẹ̀ ṣe máa lọ ẹnu ṣe ẹyin bẹ́ẹ̀ ṣe máa wá rìsìkí àwa la ní kọ̀sán orí bó ṣe rí gbogbo ẹ̀ ó mọ̀lẹ̀ ó lè lọ ibi iṣẹ́ kún òtán náà kò síbi tó ní lè lọ ọlọ́run bá ní a máa mọ̀ ọ̀sán kó bẹ́ẹ̀. a máa mọ̀ ọ̀sán ní àyè tẹ́ fi máa wójú rere ọlọ́run lórí jíjẹ lórí mímu ẹlòmíì bẹ́ẹ̀ tó bá gba sí òní ah, ẹja sọ́dọ̀ la mi ò sí lálẹ́ o àyíbá tanná fún ah, ibi àyọ mi ò lè ṣe lálẹ́ ẹjẹ̀ wà láàrọ̀lá torí pé láàárọ̀ yẹn ìmọ́lẹ̀ ó ti tàn ó rí na rí gbogbo tó yẹ kó rí ọlọ́run bá nínú ìkẹ́ ọlọ́run ọba lòún fi ṣe ọ̀sán bẹ́ẹ̀. ìtumọ̀ kan nìyẹn lọ́dọ̀ àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n tún mú ìtumọ̀ míì wá wọ́n ní lákọ̀ọ́kọ́ ìra òṣùpá tẹ ẹ rí yẹn òun dà gẹ́gẹ́ bí òun ni torí pé gbígbóná òun bó ṣe ń tàn mọ́lẹ̀ gbòó ó lágbára púpọ̀ ju òṣùpá lọ wọ́n wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí òun ṣe rí yẹn lòṣùpá náà rí fàmàháúná ayatan ọlọ́run bá wá ní gbígbóná yeyeye tòṣùpá yẹn àwọn ọlọ́run ọba fáwọn ahọ́nà àwa rìdíùsì ẹ̀ àwọn atharu atharu kan bẹ tí ń tọ́ka sí pé ja'ala Allahu nura shams sab'una jùsà jùsà gbàtọ́lọ́run ọba dá òun ó ṣe agbára rẹ̀ ní ọ̀nà times seventy wà nurul qamar kadalik ìgbà tó dá òṣùpá náà òun náà agbára rẹ̀ ó lọ nínú ìlọ́po lọ́nà seventy famaha min nuril qamar tis'ata wa sittina juz'a ìgbà tọ́lọ́run wá wo òṣùpá pé àwọn ah, òṣùpá ò gbọ́dọ̀ gbóná bíi tòun ọlọ́run wá rìdíùsì òṣùpá by ọlọ́run yọ sixty nine kúrò ń bẹ̀ ó kẹyọ kan. ló fi jẹ́ wípé ìdá kan nínú seventy tí ń bẹ lára oorun òyìn ń bẹ lára òṣùpá wọ́n ní túmọ̀ fàmọ́ haúná máháwù òun ni pé a rìdíùsì gbígbóná òṣùpá a wá sọ òun di tí ò ní gbóná gbogbo èyí tó kù adapadà sára òun ọlọ́wọ́n bá fi ṣe òun bó ṣe ṣe àti túmọ̀ àkọ́kọ́ àti túmọ̀ kejì ìtọ́lọ́wọ́n bá fẹ́ kó yé wa ń bẹ̀ náà ni wípé tá a bá gbé òun àtòṣùpá sẹ́gbẹ̀ẹ́ ara wọn a jẹ́ pé tá a bá wọnú eléyìí tí wọn bá sọ pé àwọn kan ṣe research wọ́n rìnrìn àjò lọ sínú òṣùpá afá àti kéwú bá yé dáadáa tí kùránì bá yé kò lè disprove ẹ̀ tí pọ́lọ̀ náà ti establish ẹnu kùránì wípé òun pa agbára òṣùpá òun reduce ẹ̀ gbogbo àwọn tábàwọn ń ṣe recharge lẹ́nì àwọn rìnrìn àjò yẹn adventure tí wọ́n ń ṣe yẹn wọ́n lè lọ nu òṣùpá ṣùgbọ́n wọn ò bí àwọn ẹ̀dá níjọ́ òlẹ̀ gbọ́gbọ́n lọ nù thousands miles síbi tó òun wá èyàn ò lè débẹ̀ bẹ́yàn bá súnmọ́ bẹ̀yàn ó jóná ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ní fàmà àwọn ayata lẹ́yìn èyí tí jóòyàn ń ná lára òṣùpá àrídíútì ẹ̀ wàjàánà áyàtà náàrí mọ̀bùsírà ṣùgbọ́n tí ó jẹ́ kí oòrùn oòrùn jẹ́ adékógbóná yeyeye kí ìmọ́lẹ̀ rẹ̀ yẹn kó lè wọ gbogbo bí kódà kẹ́ẹ̀kì tanná ẹ̀rì náà ríra yín lọ́sàn ọlọ́run ọba ní àwa ṣe ìmọ́lẹ̀ tọ̀sán aṣẹ́ni tí ó mọ tànmọ́lẹ̀ gbòò kí n bí ta fi ṣe bẹ́ẹ̀ nítorí yín náà ni. ìyá òṣèlú ẹwà ánú ọba lórí àwọn ẹ̀dá gbogbo tó dá ó dá kán lè mọ sáàfù wa ní àwọn èèyàn ó wá dá wa láti sáàfù ọlọ́run awakọ̀ aláàní lóbi jẹ́ pé ẹni tó bá sin nǹkan míì tó pàdé ọlọ́run kò ní tó dá òṣùpá kódà àwọn màláíkà omi odò àwọn dábà apàmọ́lù jẹ bó ṣe wùwá apàrà fún mi jẹ bó ṣe wùwá àwọn èso lọ kan fún àmọ́ jẹ wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí sáàfù wa ọlọ́run wá ní ó da ẹ̀yẹ mọ́ sáàfù gbogbo tí mo dá èmi tí mo dá gbogbo ẹ̀rí kẹ́ sáàfù ẹ̀yin wá rárá o òkúta la fẹ́ sáàfù la fẹ́ wọ́ṣẹ̀ tàkìs àtòdìjẹgbà ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọlọ́run ọba ní bá a ṣe ṣe oòrùn yẹn tó ń gbóná yiyi yẹn tó tàn mọ́lẹ̀ gbòò sí gbogbo orílẹ̀ ilẹ̀ ayé lè dábúyáwó àmọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí yín kẹba lè ráyè máa jáde káàkiri láti máa wá jíjẹ múmu yín kí òkú mọ́kọ̀dí yín láti lè mọ́ mọ́ rìn káàkiri lọ́sàn-án la fi ṣe bẹ́ẹ̀ fún yín. ṣe wá rí oòrùn àtòṣùpá yẹn ọlọ́wọ́n bá ní mo tún dá méjèèjì kẹ́ ẹ lè máa fi ṣe òǹkà ọjọ́ ayé kẹ́ ẹ lè máa sọ pé ọdún kan ti pé ẹ̀yin ẹ wo oòrùn bóun ṣe máa ń yí bóun ṣe rí yẹn àwọn tá a fi ń kakuléètì ọdún nìyẹn tòṣùpá àpò yẹn ní lunar month àfòṣùpá kakuléètì láti mọ̀ pé ọdún kan ti parí èyí Gregorian calendar tá à ń lò yìí òun tiẹ̀ òun ní a fi ń kakuléètì pé ọdún kan ti parí kó wá tó di báwọn jọgráfà kan tó dé kan tó máa sọ gbogbo yẹn Kùránì ti sọ. ìdáhùn àwọn ẹ̀sìn ọmọ rẹ tó wá nímọ̀ Quran tó wá lọ ṣe geography tí lẹ́kítọ́rà wa ń sọ wípé tẹ̀rí òòrùn yẹn àtòṣùpá bí wọ́n ṣe ń yí yẹn wọ́n ń ṣe gbá alábíbìtá ní èyí à anílébì ẹ̀ aníkìní kan ọmọ yóò kan flashback ọlọ́run tẹ̀ ti sọnù kura. irú ọmọ yẹn ó ti ní tán pè ní previous knowledge gbogbo nǹkan fẹ́ máa sọ fún yẹn yóò máa rí tí ó máa líǹkì ẹ̀ mọ́ nígbà yẹn níbẹ̀ ń sọ yẹn kò á ti ṣùgbọ́n lẹ́jọ́ra yẹn òun ò lè mọ yẹn tọmọ yẹn ìmọ̀ tiẹ̀ ó kù ìdẹni tó ń kọ lọ tí lẹ́jọ́ra tọmọ á di inú exam lẹ́jọ́ra ó wà rí èèmà àyíwọ̀ ọmọ olélé láàbí sọ fún akọ́ ẹjẹ́ káwọn ọmọ owó ké Qur'an kó sì yé wọn dáadáa kò sí gbogbo ọmọ láyé tí Qur'an ò gbà ọwọ́ yẹn ló kù sí kò ti fẹ́ apply rẹ̀ ọlọ́run ọba ń lè tán àlàmú adada sí ní ìnáwó alẹ́hìsáàbẹ̀ ọlọ́ni òrùn àtòṣùpá yẹn náà ẹ lè máa fi ma gbèdéke ọdún ẹ fi ma gbèdéke àwọn òǹkà ọ̀pọ̀lọpọ̀ ṣe ń bá sọ́nà ó tẹ̀ fún sí ìlà ọ̀pọ̀lọpọ̀ ọba ní gbogbo nǹkan la ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ nínú alukur'an kò sí nǹkan ọ̀hún fasọ́nà òtẹ̀síra òpin ìwé ìmọ̀ olùkùrán òpin ìwé ọ̀làjú olùkùrán gbogbo olùṣàṣẹ bá ṣe láyé ẹ máa bá kùrán níwájú ni ẹ máa bá kùrán ẹ máa bá níwájú ni ìgbà tí a wà nílé ẹ̀kọ́ ní post ajẹ́ postgraduate student ẹnìkan wá ń kọ́ wa ó wá ń sọ àwọn aspect kan nípa ìmọ̀ linguistics ó wá ní wọ́n pè nǹkan kan ní psycholinguistics ó wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ yẹn lọ títí títí máa ń sọ bẹ́ẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ náà ah, ní tó ń sọ yẹn kùránì ti sọ àyẹ̀yẹ̀ ah, kùránì báwo ṣíṣe linguistics kùránì ti sọ mo ní kọ́ra ibi tó wọ́n sọ dé mo ní ẹjọ́ di ní ẹ̀sán ibi tó wọ́n sọ dé yẹn mo ní ẹjọ́ di ní ẹ̀sán because ìpìlẹ̀ dánpẹ̀ ní alisaniyatu nafsiya psycholinguistics tó ní pẹ̀ pẹ̀lú psychology ni kí n máa bá ọ sọ̀rọ̀ ń sìn kí n ti máa tó fẹ́ sọ tí n bá ti sọ̀rọ̀ kan kí n ti mèsì tó fẹ́ sọ lérí ẹ̀ kí n fẹ́ kó kó sí mi lọ́wọ́ ọ̀rọ̀ tí mo bá question tí mo béèrè yẹn ìdáhùn méjì ló ní mo dẹ̀ ti plan fún dá méjèèjì yẹn kò séyìí tó fi ní kó sí mi lọ́wọ́ at the end of the month with the time ti ń bẹ lọ́kàn rẹ ó wá ti ń bẹ nínú alukur'an àpèjúwe bẹ́ẹ̀ pọ̀ dá kẹrẹgẹdẹ ọlọ́run dè lọ́wọ́ ànábì Musa alayhi salatu wa salam ọlọ́run ọba ní Musa wà tí kábíyẹmí níka ya Musa ọlọ́run ọba béèrè lọ́wọ́ anábì musa ìpẹ́ṣẹ̀ kan ọlọ́run bá bi musa léyìí ọlọ́run rẹ̀ musa ọjọ́ ti lọ ọlọ́run rẹ̀ musa kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ọ̀pá ń bẹ lọ́wọ́ musa ọlọ́run wá ń bi léèrè tó ló wà lọ́wọ́ ẹ̀ ṣe mọ̀ pé ánsà náà ni pé ọ̀pá ló wà lọ́wọ́ abẹ́ anábì musa kọ́ láyé àsọ̀rọ̀ ó nílò ọlọ́run ọba ọ̀pá mi ló wà lọ́wọ́ kọ̀ dákẹ́ àtàwọ́kàn mo máa ń rọ̀gbọ̀ kún lérí ẹ̀ tí bá fẹ́ sinmi mo sì tún máa ń fi ń gé koríko fáwọn ẹran tí mò ń sìn mo tún láwọn nǹkan mìíràn tí mo tún máa ń fi ń ṣe kí ni Musa ló bẹ̀ ìtọ́lọ̀ bá bí lè rí pé kí ló wà lọ́wọ́ rẹ ó lọ́pàá mi à ń ṣùgbọ́n ti sẹ́ǹsì ń pé kí ló ń fọ̀ pa yẹn ṣe pẹ́sùn yẹn tún lè jáde kọ̀ wá jọ́ lọ́wọ́ béèrè yẹn onímọ̀rọ̀gbọ̀ kún lérí ẹ̀ mo sì tún máa fi pàkókò fáwọn nǹkan tí mò ń sìn mo tún fi ń ṣe nǹkan míì bó ṣe ara mọ̀ yẹn bó ṣe mọ̀ lẹ́bìí pé ìmọ̀ jára wọn nínú law bẹ́ẹ̀ bá fẹ́ establish point yẹn tó fẹ́ fọ́ lọ́ọ̀yà opponent yẹn lẹ́nu tó fẹ́ kó lè rọ́rọ̀ ọmọ sọ gbogbo tó fẹ́ sọ ó ti sọ gbogbo tó fẹ́ mú wá ó ti sọ òdẹ ti debunk gbogbo ẹ̀ repetition ni wàá máa ṣe tó bá ti sọ ẹ̀wọ̀n ní òun ẹni ẹkùn lè sọ́lẹ̀ kan tẹ́lẹ̀ another point tó bá sọ point nílò wọ́n ti sọ́lẹ̀ kan wọ́n ti debunk another point kò nílò ìgbà kan tó túmọ̀ sí pé kéèyàn wá lọ law school lápèjúwe kó lọ kọ́ yẹn àbòdún wa lọ ń ṣe linguistics psycholinguistics kọ́ wa ń kọ́ yẹn ó ti máa rí àwọn eré pantọ́jọ́ nínú Quran gbọ́dọ̀ ẹgbẹ́ Quran ẹ̀ ṣèwé linguistics o àmọ́ ọlọ́run wá nínú alukur'an àwọn ọlọ́run ọba asàlàyé gbogbo nǹkan síbẹ̀ gbogbo bímọ rẹ bá ṣe ń tẹ̀síwájú ló tún máa appreciate Quran sí gbogbo fíìlì tó bá wà láyé bó bá ṣe yí ọ tó tí kuraani bá ṣe wà lára rẹ tó ní ó ṣe yí ọjọ́ ẹgbẹ́ lọ ọlọ́run ọba ní àkùránì. ọlọ́run ọba ní gbogbo nǹkan pátá fa sọ iná ó tẹ̀ fún sí ìlà. ọlọ́run ní gbogbo nǹkan la ṣàlàyé ní fọ́síwẹ́wẹ́ sínú alukur'an. ọlọ́run ní gbogbo nǹkan la ṣàlàyé ní fọ́síwẹ́wẹ́ sínú alukur'an ọlọ́wọ́n ọba ní gbogbo ǹtẹ́ bá fẹ́ ṣe láyé ẹ múra sí bàbá ní kò ṣe tọ́lọ́un bọ́bá wù ọ ṣe bàbá ní kò jìnà sí ẹ̀ṣẹ̀ tó bá wù ọ jìnà báwọ̀ mọ́ jìnà sí ọlọ́ni torí pé wa kúlùlà ìsáni ọlọ́ni gbogbo èèyàn pátápátá alizamna òtọ́ ìrọ̀wọ́ ọ̀nà kèé gbogbo yín pátá gbogbo yín pátá iṣẹ́ tẹ ẹ ṣe láyé àtẹ̀yí tó da àtẹ̀yí tí ò da gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ níjọ ọba ti dáre láyé wọ́n ti fi kọ́ ọlọ́run ó ti wà ń bẹ̀ kò sí kan tí ò ní sí bẹ̀. gbogbo ń tí ọmọ nìyẹn ṣe pátá tọ́ ìrọ̀ ẹ̀yẹ ní jẹ́ tọ́ ìrọ̀ ọlọ́run wá fi iṣẹ́ tá a bá ṣe ó fi wé ẹyẹ ìgbàtẹ́yẹ bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ lágbára rẹ ka tẹ́yẹ bá ti lè sá òlè lè bá má ìgbà tó o sì níkapá lórí àti mọ́ṣe aburú mọ́ṣe tó o bá ti ṣe aburú tíkú bá ti ká ọmọ bẹ̀ tó o lè tú bá ó ti lọ nìyẹn lóbi jẹ́ pé nǹkan bá fẹ́ tètè ṣe tètè ṣe ní dáadáa ìtọrọ àforíjì lérí ìbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ tètè túbá bí ẹyẹ ni ìgbà tó ń bẹ lọ́wọ́ rẹ bó ṣe wọ́ ó lè ṣe tẹ̀yẹ bá lè yọ pọ́rọ́ ó lọ nìyẹn. ọlọ́wọ́n bá wá fi iṣẹ́ tá a ń ṣe yìí láyé àti dáadáa àdáìdá ó fi wí ẹyẹ ọlọ́run ní ìsáyìn ọlọ́run ní gbogbo èèyàn pátápátá ìrọ̀hùn gbogbo sẹ́tẹ̀ gbélé ayé ṣe èyí tó da àtèyí tí ò da bí ẹyẹ ló ṣe rí àti gbé kọyín lọ́rùn. àti gbé yín kọyín lọ́rùn àwọn àfáà ní kí ló dọ́là ó fi mẹ́ńṣàn ọrùn tí ó mẹ́ńṣàn ara tó kù ọlọ́run sọ pé a ti fi sí yín lọ́wọ́ kò sọ pé a ti so mọ́ yín dì ó ní alizamuna tọ irọ́hu fi ònà kìí. alizamuna tọ torí pé tá bá lo uluk kìnáyàtà ani luzum wa ádámù al-infikak nǹkan tó bá sí wípé èyàn ò rórí bọ́m̀bẹ̀ wọn gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ wọn ò ní sọ fún bẹ lápò rẹ̀ níbo ni wọ́n ní gbèsè wà ọmọ ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ò lè bọ́ àfikún yanjú ẹ̀ nínú èdè nìyẹn gbogbo nǹkan tábà ti sàfitì sọ́hún èèyàn ìtumọ̀ ẹ̀ wípé ojúṣe tó yẹ kó o ṣe tó yẹ pé bó o jọ rí jù bẹ́ẹ̀ lọ bó o bá ti ṣe o ti ṣe náà gbèsè irun máa ń bẹ lọ́rùn rẹ abẹ́ẹ̀kọ́ ọ̀wà lọ́rùn ọ̀rùn lásán bó wà lọ́rùn bó wà lọ́rùn ọlọ́run wá ń sọ wípé gbogbo tẹ gbélé ayé ṣe pátá wà fi kọ̀ yín lọ́rùn by implication ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹgbẹ́ lọ́rùn yín ẹ responsible ẹ questionable lórí gbogbo tẹ gbélé ayé ṣe ìtumọ̀ ẹ̀ nìyẹn múra sí kò sí kankan tí ó lọ láì ní ibi ọlé rè ọlọ́run bá wá ní wa ní òkúrẹ́ ìjọlá òòyà ọmọ ìyá àmàtí ìdáàbà ẹ̀ yálẹ́kọ̀ ọmọ ṣòro. òòrùn ọ̀rọ̀ ní tó bá di tọ́gbọ́n dá kìyàmà ń ta gbé kọ́ ọlọ́run yẹn á sọ di tírà tí wọ́n kọ gbogbo nǹkan sí yàlùkọ́ ìmọ̀ǹṣòrọ̀ ó bá tírà náà pàdé wọ́n ó sì síwájú rẹ̀ báyìí ni nígbà bá gbé ọ ọlọ́bọ̀ wa máa sọ pé kíkọ́ra kìtà bá ọlọ́wọ́ máa sọ wípé fúnra rẹ̀ máa kàá ìntò gbélé ayẹ́ṣẹ́ ìkírà kìtàbàk ìjọ tó pààyàn tẹ́nìkan kan orí ọ ìkírà kìtàbàk ìjọ tó jẹ dúkìá ní dúkìá mọ́lẹ̀ tẹ́nìkan kan ò tó kù ọ lójú ìkírà kìtàbàk ìjọ tó lọ fúyàwó níyàwó lóyún tó ti sọ pé kó gbé fọ́kọ ẹ̀ ìkírà kìtàbàk níjọ́ tó kó gbogbo owó òlú jẹ gbogbo owó ìjọba tá a tún sọ pé ìjọba rẹ ló dáa jù o níjọ́ tó lu àwọn òbí méjèèjì tó bí ọ sáyé ọlọ́run ní sọ fún ọ fúnra ara rẹ máa kà tó ń kà yẹn nìkan ti tó níṣirò ṣẹ́ rẹ̀ bọ́ bá kà á ta lọ́wọ́ bí ọ léèrè pé ṣé náà lọ́wọ́ àbálẹ̀ jẹun náà ìwọ náà sọ pé àbí náà ni. ìlú àbílá àgbàlagbà àbílá ti ká ní ọwọ́ ìlà sí ilá. ọlọ́wọ́ bá ní tó fẹnu ara rẹ̀ ká ní náà ti tó ní tí ó jẹ́ dájọ́ lé ọ lórí ọlọ́wọ́ bá fi sọ láì nínú alukur'an ọlọ́ni bá yí sára anẹ́fṣì yí bá síra ọmọ nìyẹn fúnra ẹ̀ ìwọ fúnra rẹ ló fẹnu ara rẹ dájú ara ẹ níwájú ọlọ́run ọlọ́run ọba ikra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba tọ́mọ nìyẹn bá wá ń ka tó fọwọ́ ara rẹ̀ ṣe láyé yóò wá máa ṣe mọ̀ a àà eléyìí náà tún wà ń bẹ̀ kò sẹ́ni tó rí mi gbà mo ṣe léyìí. ọmọ ni wọ́n máa sọ pé má lè adal kitabu la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha. wọ́n ń bọ̀ lórí má lè adal kitabu la yughadiru saghiratan. ọlọ́run ní tọ́mọ nìyẹn bá ń ka ìwé yìí yóò wá kà á láyà yóò wá nírí ọlọ mọ́ọ̀lì àdàlẹ́kìtà irúgbó lòlòlò mọ́ọ̀lì yẹn lìtà ájú ọmọ nìyẹn ó máa ṣe mà pẹ̀lú ìwé wo rèé ìrìn ọlọ ìwé tó ṣe wípé láyé bá yọ sọ. ìwé tí kò fi nǹkan tó kéré lẹ̀ nínú tí mo ṣe láyé gbogbo ẹ̀ ló kó síbẹ̀ irú ìwé ìwà wo rèé. gbogbo ẹ̀ pátá ló bá níbẹ̀ lóbi jẹ́ pé lọ bá fẹ́ ṣe dáadáa múra sí i bó bá sì dé pọ́kàn òkú lọ fẹ́ ṣe múra sí i ọlọ́wọ́ bó padà wá sọ fún ọ níjọ náà kó díkà àpìta àgbà ọlọ́wọ́ ní ìwọ fúnra ara rẹ̀ wò ní bọ̀ ká máa ń ká tó gbélé ayé ṣe. ìlànà ìdáhùn sí ayé ọmọ rẹ̀ ìlànà sí bá. ẹni òní náà ti gbọ́ fún ọ láti mọ ibi tọrọ rẹ ó já sí níwájú Ọlọ́run mọ ní jádá. Ọlọ́run ọba ní gbogbo ẹni tí wọ́n bá sọ tọ́lọ́run ọba fún tó bá ṣe tán láti gba tọ́lọ́run ọba ó gbà á forí ara ẹ̀. wọ́n máa ń dára báyìí náà báyìí nínú ọ̀rẹ́ gbogbo ẹni tó bá yìí sọ pé tinú tòun lòun ó ṣe tí ò náà ní tọlọ tó ní ìṣìnà ló ń yàn láàyò gbogbo tó bá ti yàtọ̀ sí tọlọ ní tó ń fẹ́ nìyẹn ẹlòmíín bẹ mùsùlùmí ni gbogbo tọlọ ń kúta níbi ìwé orí ìfẹ́ inú rẹ̀ ló sí bíi kákólù mọ́sáàsì ní gbogbo ẹ̀ sì wà sóòtọ̀ ọ̀gbà kò sí tó burú àwọn bíi set of drums ó wà nílẹ̀ náà yóò pèrò wá sórí mọ́sálásí náà ìyẹn ni ó máa wù lóòótọ́ ń kírun ṣùgbọ́n gbogbo mẹ́ntálítì rẹ̀ lọ́ba ti lọ́pọ́ lọ́hún wí ànábi wí kò ní láìpẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pé ìṣìnà ló bá yàn láàyò gbogbo ohun tó yàtọ̀ sí tọ́lọ́n tó yàtọ̀ sí tànẹ́bì ló bá yàn láàyò ló bá wù ọ́ ọlọ́run ọba nípa iná máa yá mi lo alẹ́ ìhà. ọ̀rọ̀ náà lọ́yìn náà ní ọlọ́run ọba ní ara rẹ̀ ló ṣì lọ́nà ìsiná ni kò sí lórí ẹnì kankan ara rẹ̀ ni òun náà ni ó jìyà ń tó yàn láàyò. ọlọ́run ọba ní ẹ̀mí kan kò ní bá ẹ̀mí kejì rú ẹrú ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ká tuntun kàkà gbọ́yé. wàlá dẹ́sí wá zírọ̀ tó ń wé kan ò ní kan ru ẹ̀mí ẹ̀ kò ní bẹ́ni kan ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ dáadáa tí mo bá ṣe ọmọ ò bá mi pín ìyàwó ò bá ni Afa lọ́kọ́ mi bí wọ́n bá ṣe dáadáa ìyẹn oníkọ́lọ́wọ́n ọba kó fi dáadáa bọ́ọ̀lù ìmáàmù ní bàbá tó bí mi lọ́mọ tí wọ́n bá ẹ̀yà kò yà ọlọ́run ní ìwò bàbá rẹ̀ mọ́ ọlá àfáà àgbà ẹni rẹ lọ́kọ́ mi ìyàwó mi èèyàn dáadáa ni tí wọ́n ọkọ́ bá ẹ̀yà kò yà ọlọ́run ní ìwò ìyàwó rẹ̀ mọ́ ọlá ẹ̀ṣẹ̀ tí kò wá bá ṣẹ̀ kò sẹ́ni tí ó bọ pínú ẹ̀ múra sí bàbá wí fún ọ gbọ́ bó o bá sì gbọ́ ìwọ nìkan ló dáyà jẹ wàlá tẹ́sìrú wá zírọ̀ tó wíṣírọ̀ òkúrọ̀ ọlọ́run ọba ní ẹ̀mí kan ò ní ràn ẹ̀mí mi lọ́wọ́ láti bá ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá déwájú ọlọ́run ọlọ́run ọba láwọ̀ ọlọ́run a kì í ṣàbòsí kọ́lọ́run tó jẹ̀yàn níyà náà yóò ti kìlọ̀ fún ọ ọlọ́wọ́ bá ní a kìí ṣàdédé jẹ àwọn èèyàn níyà bọ́lọ̀bọ́lọ̀ ó jẹ ọ́ níyà tó sì jẹ ọ́ níyà kò ní ṣàdédé jẹ ọ́ níyà hatta nab'atha rasula ó dìgbà tọ́lọ́hun bá ti kọ́kọ́ gbé òjíṣẹ́ dìde náà kó lọ sọ fún ọ bó bá wá gbọ́ ìyàwó àtẹ̀lẹ̀ ṣùgbọ́n lọ́hùn kì í jẹ ẹ̀ níyà lórí téèyàn mọ̀ ẹwà wàá nu ní tó bá mọ̀ tó bá bá ìmọ̀ kan ṣe ẹnìkan bá dé ní ìsìn oníyẹn dàpọ̀ ṣé ká tún tí ò dáa ni lọ ti wà láì ọ̀mà gbogbo èyí tó ti mú fẹ́ pé lóòótọ́ ni ọmọ tí èdè kó ń tara ẹ ẹwà lórí wa ní bá ti mọ̀ fi bìyàn àmọ́ ó ti mọ ó ti gbọ́ nínú wáàsí àbí wọn náà ti kà fúnra rẹ ó tún wá sọ pé fẹ̀ẹ́nu ara rẹ ló fẹ́ tẹ̀lé wa máa kú náà mú àgbèbí. ọlọ́run ọba ní a kì í ṣàdédé jẹ nìkan kan níyà. ó dìgbà tá bá tó gbé òjíṣẹ́ kan dìde kó lọ́ọ́ baná tó bá wá wí fún tí ò gbọ́. ìyàwó wa tẹ̀lé èyí tá ń gbọ́ yìí náà a ti gbọ́ báyìí nílò rẹ̀ kọ́lọ́hún kó fi rọ̀ wá lọ́rùn nǹkan méjì ni ó bí sí wa la ó játùn lánà àwọn àlẹ́yìn bá a ṣe gbọ́ yìí tá a bá ti lò ẹ̀san wa pọ̀ àìlò ó dọ̀ràn ó kò níbi ò gbọ́ ti gbọ́ lórí jẹ́ pé ọ̀ràn ni bá a ṣe ń gbọ́ yìí bó ṣe jẹ́ ládàá ó tún lọ́ràn ni torí pé ó ti kúrò pé mi gbọ́ ó ti gbọ́ agbọ́tẹni tí ò gbọ́ rárá ìwọ tó ti wá gbọ́ yìí bẹ́ẹ̀ lọ kọ́lọ́wọ́n ọba kó ṣe lílo rẹ̀ nírọ̀rùn fún wa torí pé wà látẹ́sìrò wa zero tó ń wé zero òfurọ́ áyà yìí ibi tá a ti dá dúró lè nìyẹn ọlọ́wọ́n ọba ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní ru ẹrú ẹlẹ́ṣẹ̀ mi anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábìwá ní nínú àdìsí afáwa abdullahi ibn umar anabi ní innal mayyita anabi ní òkúta ẹni yẹn yu'adhabu bibukai ahlihi alayhi ọlọ́run ó máa jẹ òkú níyà nínú sàárè látara ẹkún táwọn ará ilé rẹ̀ ń sun nígbà tó jáde láyé ẹ̀yà tó adé sì yẹn gbọ́ anabi òkú ọmọ jìyànú sàárè látara ẹkún tí àwọn ará ilé rẹ̀ ń sun nígbà tó kú jáde láyé ṣé ẹ rí ẹkún tá à ń sọ yìí kì í ṣe pé ẹkún tó mi ń jáde lójú látara àbànújẹ́ o àwọn ọ̀rọ̀ burúkú pé aláàánú àwọn lọ ọlọ́run ò ṣe yí dáa ọlọ́run òkú tó wà nù sàárè yẹn yóò máa jìyà lórí tí wọ́n ń ṣe yẹn jàmáà mo fẹ́ ká mú ẹ̀kọ́ kan bẹ̀ alẹ́ yìí ó máa jìyà lórí ẹkún lásán bó wá lẹni tí wọ́n tún pè ní ọtí nígbà tó kú ẹkún lásán àti sọkúsọ tí wọ́n ń sọ òkú ó máa jìyà nù sáré bó wá nìwọ́ tó kàkọ́ọ́lẹ̀ pé tó bá kú ó fẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé ìrìnwó gbà yẹn lọ wọ́n pa títì rẹ̀ ká kọjí O tún sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ìyá di púpọ̀ lé olóyún sáré àwọn àfáà wa sọ wípé tá a bá ní ká wo àyà kùránì tọ́lọ́wọ́n bá sọ wípé ẹnìkan ò ní jìyà ẹ̀ṣẹ̀ tẹlòmíì ṣé kò ti fẹ́ takura wọn ẹni tó ti kú tá a ní yóò tún máa jìyà látara táwọn tó ń bẹ láyé ń ṣe bó ló ti wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ànábì ò takò tọ́lọ́ àwọn àfáà wọn ṣàlàyé fún wa wípé ọ̀nà méjì ni tó bá ṣe pé ẹni òkú yìí tó bá mọ̀ọ́mọ̀ sọ àsọ tẹ́lẹ̀ pé tó bá ti kú ẹ sunkún ẹ dárò kódà ẹ tún lọ gba àwọn àwọn alábàánisọkún àwọn asọkúntà láwọn orílẹ̀-èdè mi ó wà torí pé ẹlòmíì wọ́n lè mọ́ra àwọn tó mẹ́kún sùn dáadáa ní fámìlì wọn wọ́n sanwó fún àwọn kan kò sí nàìjíríà ló wà dáadáa láwọn orílẹ̀-èdè táwọn yóò fi lè mọ̀ pé èèyàn ńlá lọ látàárọ̀ báyìí tábà ti dé oníkálukú ó gbàgbà wọ́n bẹ̀rẹ̀ fún ẹ̀ wọ́n mọ̀ oríṣiríṣi nǹkan tí wọ́n máa sọ wọ́n lé ní ọlọ́run ṣe já ah, eriwo gíní torí bóun ló kọ àsọọ́lẹ̀ pé tóun bá ti lọ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fóun àkọọ́lẹ̀ tó kọ òun òun ló fà torí bóun ló ní kán ṣe wọ́n ní àdúgbò ṣe pé kò tiẹ̀ kọ àkọọ́lẹ̀ àwọn ọmọ tó fi sílẹ̀ sáyé kò tọ́ wọn ní títọ́ táwọn ọmọ yìí ó fi mọ̀ wípé àìṣe bẹ́ẹ̀ ọ̀kan nù di méjèèjì yẹn ló fi tọ́ sí yà kì í ṣe pọ́dínárì lè ọlọ́run fi ya àwọn míì jẹ ṣùgbọ́n tá a bá wọn méjèèjì tá a sọ yìí náà òun náà contribute sí nǹkan yẹn ìmọ̀ akọ́ṣe pé òun ló kọ àkọọ́lẹ̀ pé tó bá ti lọ tán kan ṣe bẹ́ẹ̀ irú wọn tó fẹ́ kọ́ pé tó o bá ti kú inú yàrá rẹ nìkan sin ọ́ sí o tẹ̀pẹ́ lómi máa kọ́ bẹ́ẹ̀ orí òun èso gbó orí rẹ̀ èso gbó orí tí ó wọ̀ náà tóní èso igbó gan fúyẹ́ sórí lóye pé nùnà ní lọ lọ́tún lòun èso owó òṣùgbó ọlọ́mọṣẹ́ wa lọ́mọdé ká lọ sin òun sí ẹlẹ́mí ò nínú mọ́sáàsì ká lọ sin òun sí tọ́ba wa di ọjọ́ keje àbí ọjọ́ kẹjọ kí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé èrè wo ọmọ nìyẹn máa tara wọn jẹ ojú tì ọ́ níjọ́ tó kú ilẹ̀ tún sùn ilẹ̀ tún mọ́ àwọn èèyàn tó ṣèyàwó nílùú yẹn jọ yẹn àwọn èèyàn tó bímọ àwọn èèyàn tó wẹ dánábà níjọ́ náà níjọ́ tó kú nínú ilé tó kọ́ níjọ́ tó kú nínú àwọn yàrá tó fún àwọn mẹ̀rẹ́ǹtì mẹ̀rẹ́ǹtì kan ó tún súnmọ́ ìyàwó ẹ̀ lálẹ́ jọ òun àtàwọ ẹ̀ tó lọ báyìí ó ti kú ó ti kú tiẹ̀ nìyẹn láìpù tó kọ̀ntínú ni ọ̀wá ni wọ́n fẹ́ mọ̀ pé eré wo erin wo erin wo níbo ló wó sí ọwọ́ nítorí ọba ti kú kan rọtí kan pa gbogbo títì rẹ olórin mẹ́ẹ̀ẹ́dógún kan wá ń ná owó kan bà ní owó ìyá rẹ tó ń pọ̀ sí i pé wọ́n gangan ló mọ̀ọ́mọ̀ sọ nǹkan yẹn tó o bá wá sọ ò sọ lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ tó bí kalẹ̀ ò tọ́ wọn nílànà ọlọ́run bó ṣe lọ tán báwọn ẹbí ṣe nǹkan yẹn ìyá nǹkan yẹn náà ọ̀tún máa jẹ́ nínú sáré sọmọ àṣọ pé wà látẹ̀sí ló wá sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ kọ́ra o gbogbo aburú tó bá ṣe pé èèyàn nípìn nínú bá burú yẹn ṣe wáyé lọ́nà kan àbọ̀ náà ní ẹ̀ṣẹ̀ aburú yẹn náà ló kàn yàn ìtànàbí sọ nìyẹn ṣùgbọ́n aburú tó ò lọ́wọ́ sí rárá táwọn kan ń ṣe ọlọ́run lè fi bí ọ ṣùgbọ́n aburú táwọn kan ń ṣe tá a rí pé ìwọ gan ló orí ní ìtìkan yẹn àbò contribute sí nǹkan yẹn lọ́nà kan àbọ̀ náà mi kò bá kéré ọgbà ìpín tiẹ̀ náà nínú oṣù bọ́rọ̀ ànábì ìṣèlú nìyẹn kò tako àyà Qur'an abiyọlọ́wọ́n bá ní títóbi rẹ̀ ọlọ́mọdé ṣàánú nìkọ̀ọ̀kan wà ó ọlọ́mọ fún wa ní ṣe olóore ṣe kí ó má ṣe wá ní ẹni tí ó fi àwọn ọmọ tí ó túnmọ̀ bí ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ fún wa tá a bá lọ tán mọ̀ sí wa bẹ́ẹ̀ mọ̀ sí àwọn ọmọ wa bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ń ṣe pálapàla ọlọ́mọba àti òun ṣe àwa náà ọlọ́mọdé àpàdà sàbúrú rahmatulahi ya rahman rahman insha allah ta'ala tí ó bá di ọ̀la ẹni káyé tèmi àfẹ́ tafsiri wà lọ́la ọ̀la àlọ́túnla afẹ́ fi ọjọ́ méjèèjì sátọ̀dẹ̀ àti sunday a sì tafsiri báyìí náà àyà tá a sì tú lọ náà là ń bá lọ ṣùgbọ́n àdẹ̀mí kéèjì ọjọ́ méjèèjì yẹn fún àwọn ọmọ ìyá wa ní uk wọ́n ń fọ́lù náà ṣùgbọ́n yẹn specially advocate ẹ̀ fún wọn a máa sùn yẹn live fún program yìí kí wọ́n lè fọ́lù wa torí pé àwọn náà ó jókòó báyìí ní UK pé wọ́n ní nínú prógráàmù wọn tí wọ́n ní lọ́la tẹ̀síìlú wa yìí so látara adélé àwọn náà mobilize àwọn èèyàn wọn ò mọ̀ fọ́lù tẹ̀síìlú wa yìí bí ìgbà náà ìbáyìí ti wọn lọ sọ́run láti lọ sí tẹ̀síìlú ó láàṣì ní ọ̀la ayàtà ń tú lọ náà la tú lọ bá a ṣe ṣe yìí náà láti fi ẹnu wípé insha Allah á ti fi bẹ̀rẹ̀ kọlọ́run wa ṣe wọ́n tó bá di lọ Sunday náà àwọn ọmọ ìyá wa ní UK náà àwọn náà ni wọ́n ti ṣe ti ọjọ́ Sunday abẹ́ Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìlú èkó tí wọ́n lọ tó dé tó ya wèrè tó ń dún bí ẹran bí ẹran ó jẹ bí bẹ̀rẹ̀ àwọn kan wà yẹn tẹ́tù sara wọn jọ tẹ́tù gbọ́dọ̀ ìwọ lọ́wọ́ mọ wèrè tó kọ lọ pọ̀ lọ ìlú èkó kó ní òyìn ẹkúyà ntí bá ń bẹ láàrọ̀ ó kálukú lóní kálukú ń ṣe sọ abẹ́ aláṣọ àrùn ọ̀tá alá mẹ́sàn bá ń tẹ́ sáwọn ọmọ wa gbogbo ibi tí wọ́n bá wà wọ́n bẹ nàìjíríà ni wọ́n bẹ lẹ́yìn odi ní ọlọ́mọba fèsì wọn má jẹ́ kí islam ó sọ nù wọn lọ́wọ́ àwọn tá à ń bẹ ńlé náà ọlọ́run wọ́n gba islam lọ́wọ́ wa rahmatullahi ya rahmatulahi wa sallallahu wa sallama ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanahu wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi